ada pẹ̀lú ọlọ́run alẹ́kùn ìgbé ọlọ́run orí àgbẹ̀gbẹ̀ ọlọ́run tó máa bá mẹ́wàá mọ̀ fún mẹ́rin tó sọ mọ́ àìlẹ́kùn ìṣẹ̀lẹ̀. Akọ̀tún lọ́wọ́ náà bá ní ẹ̀ka sí àwọn tá a jẹ́ mú ìlú ní sí ìpòtáwàtà àwa tábìlì mẹ́rin ilé ilé àtẹnudẹ láàrin àwọn tá a jẹ́ mùsùlùmí àtẹnudẹ ìṣe mùsùlùmí. Bàbá mi ní ọdún náà wá àtúntò lórí ẹ̀. Bàbá máa ń ní ó dàrú pàpé òṣùwọ̀n wa àtúntò àtúntò. قال الأخذ بالله على كل حال أخذ الله من الوجود على أن رضى الله عنه ثم اليوم رمضان عضوه ثم السجود لنعمته الحمد لله ولله الجمال nítorí pé láàrin ìtẹ́jú kan lóṣoojúmọ́ àìmọye ẹ̀dá ọlọ́run parí rẹ̀. Láàrin ìtẹ́jú kọ̀ọ̀kan kò sí ẹ̀ẹ́dẹ́jú kan lẹ́sìnítẹ̀ ní ayé ẹ̀dá fi parí rẹ̀. Bẹ́ẹ̀ni wọ́n máa ń jẹ́ ìṣúná kárí wa tí ó tó ń ta kárí wa ọ̀dà ó yẹ kọ́ ọ̀gbà tó ti yẹ kọ́ òye máa ń lọ́gbọ́n náà àti káàmù parí rẹ̀ àìsànlẹ̀ ìṣẹ̀lẹ̀ ògùn olùpìlẹ̀ abẹ́lẹ̀ ìdókòrò sílẹ̀ síta. Ẹ̀mí ẹ̀jẹ̀ ọlọ́run fún láti ọ̀sán ọlọ́ta àgbàkọ́ kápá lé ti apá ìtàkàdánà ọ̀run ṣe gbogbo ọdún mìíràn ọlọ́run jẹ́ àtẹ̀lé láàrin ìgbàgbé tòun bá mọ̀ tó máa ní. Àmọ́ pé kò mọ̀ pé kò sí ọjọ́ kan láyé tí a lè ká fi ìbámu lọ́sẹ̀dọ̀ lọ́wọ́ mi. Láàárín ìgbà yìí, àti láwọn tó lọ nínú àwọn bàbá wa láti ọ̀nà láìsí ọlọ́dà láti àgbà ọ̀nà kárí ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ́ wọn ọlọ́run. àmà tí ẹgbẹ́ wọn èyí tí wọn máa ń máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ́ wọn ọlọ́run. jọ̀nà mùsùlùmí láti dáńbá lọ bá tó sẹ́ni bá sẹ́ni wa kò a fi ń yọ àwọn tí wọ́n ti kú àjọ wọn tí àwọn tó ti kú àjọ wọn àmọ́ tí ìjẹ́ tó jáde níbi pé láti lọ́pọ̀ mọ́ ọba pé ó ń tẹ́ ẹ̀mí àwọn èrò tó pàwà lọ́dún yìí Tàbá náà gbàwẹ̀ ọ̀lọ́nà tó lórí. Àwọn kan bẹ táwa náà máa retí láyé lọ́jọ́ kan. Àtùmọ́n pọ̀ táà máa retí àwọn àwọn ìrìn láyé tó gbàwà. A kú, tọ́wọ́ náà bá kú lọ́jọ́ kan. Tí ọlọ́wọ́ wá lẹ́yìn wá sí lọ́jọ́ yìí, táà fún, táà fún bọ́ra wà fún, kí wá lè fún ìwà láyé wa kí láwọn kí èsì máa rẹ̀ ọ̀dẹ́ tẹ́pàdà fún ẹ̀ wọ́n sì mọ̀ ìwà láyé wa rẹ̀ ń sáà lókẹ́ pé àwọ̀gbẹ́ arúgbẹ́lọ́gbẹ́lọ́gbà arúgbẹ́lọ́gbà àtàpàdà fún ẹ̀ ọjọ́ kan náà láàpù àmọ́ tí ti àǹfààní ìwà láyé ní àti ẹ̀ tí ó fi ní túmọ̀ òun náà ni lórí táàkùn ẹgbà wọ̀nyí náà ni ká máa rí pé à ń lè bomi dáadáa dáadáa rẹ ọ̀n lè fún àìdá rẹ ọ̀n sílẹ̀ tí o bá ti sí inú bẹ́ẹ̀ tó ń dúpẹ́ bọ́lọ̀ wọn bá ó mọ̀ sí ọkùn sí ẹ̀fọ́ ọmọ ọgbọ́n lẹ̀ yá tọ́rọ̀ ọ̀n dúpẹ́ ẹ̀rẹ́ ni bọ́ọ̀lù dúpẹ́ ẹ̀rẹ́ ni ìyá pọ̀ sí ó pa ọ̀fẹ́ yá sábà ń dúpẹ́ bá wà láyé pé àìsí ìfú èyí tí bí wúlò tọ́pẹ́ wá fi ní ìtumọ̀ oníkáwà láyé lẹ́yìn tí ń bẹ láti ọ̀nà ọba àtàkì ìgbésẹ̀lá mọ̀sánlẹ̀ sọ̀rọ̀ àlẹ́sọ̀lọ́wọ́ àríwàsọ̀lẹ̀ ọ̀sọ̀ náà ọ̀rọ̀ oníkọ́lù náà man tọ́ọ̀lẹ̀ ẹ̀rùn-ún ẹgbẹ́ olóore mú àwọn èèyàn òun lẹ́ni tí ẹ̀mí rẹ̀ gùn bẹ́ẹ̀rẹ̀ tí wọ́n tó náà kọ́ iṣẹ́ dáadáa rẹ̀ náà ti tó pọ̀ gbogbo wà tó wà láyé òní dáadáa ní gbèsè ẹgbẹ́ lọ rẹ̀ wá dáadáa èèyàn ọlọ́run mọ́sá jẹ́ àmà jẹ́kú ní dáadáa aláìláìlẹ́lá àtúbẹ̀rẹ̀ tẹ̀síwò ọdún yìí nù bá ti bẹ̀rẹ̀ léṣe náà rí láti parí ẹ̀ àtúbẹ̀rẹ̀ lọ́dún yìí ọlọ́run gbogbo ń tàbá sọ mọ́sá jẹ́ àgbọ̀yé tàbá gbọ̀yé ọlọ́run jẹ́ àlàlá ilẹ̀ ìlọ. Èyí ni a ṣe lónìí gẹ́gẹ́ àṣà wa gbogbo bàtàwà gẹ́gẹ́ ẹgbẹ̀ sí lọ́dọ̀ ọdún báyìí a máa ṣe tántàǹpì ní àlàkọ́dé. A máa fi ọ̀rọ̀ síwájú. Kí ni ọ̀rọ̀ náà? Òun náà ti ẹnu tí àwọn ti kú wájú tàbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí ìlọ́tọ̀ tó báyìí bóò ló ti yẹ ká tó àlùkò hàn tẹ̀lé báwo ló ti ká ti tẹ̀sí tẹ̀sí tí tí ò sí àyè fún èsì ti láyé lórí inú àwẹ̀ bóò ló ti yẹ ká ti kàn tó ní kó ti yẹ ká ti amúlámọ̀ tó wájú wájú kò yára pé èdè náà lè wọ́n bá mo lè dá kùránì fún ní ẹni ọdún wa rẹ̀ débẹ̀ náà lé. Ilé ìlànà bí sára yìí, kálíbà bá bọ̀ ní bá àti ìlú àlùkò máa lè fẹ́. Àmọ́ kí tó lọ pẹ́ wọn jù. Nípa ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ láyé lónìí, èyí ààrùn rẹ̀, èyí tí abẹ́ náà lórí rẹ̀, ààrùn rẹ̀ rúnà báyọ̀ ó wá sí gbogbo káàkiri máa lọ lé ìwádìí nàìjíríà nìkan gbogbo ayé ọlọ́wà ọlọ́run tó wà lọ́nà lé àwọn àgbàlagbà máa ń gbàdúrà kan ọlọ́mọ ní ọlọ́mọ ọ̀ bàbá jà àti ọ̀wá bá wọn kan já ara wọn tó sọ bẹ̀rẹ̀ ọlọ́pàá sàánà ọlọ́pàá jẹ́ ọlọ́pàá láti fi wọn ìyá ìjó dẹ̀ ọlọ́wọ́n ń pa ọ́fà pọ́ gbogbo ayé pátápátá látò nílẹ̀ náà èyí dákọ̀ sọ fún wa ní ṣókí lábẹ́ ilé ọ̀pọ̀lọpọ̀ làwọn àbá ti sọ lélẹ̀ ẹjá padà níbi ìpìlẹ̀ wa àrùjú ìdọ̀gbọ́n ọ̀ṣáàlọ́wọ́ tààrí lọ sọ́dọ̀ ọlọ́run ìtòkọ́ kánà ṣe ẹjá lọ ṣe èyí tá ń gbọ́n wà sí ẹjá gbìyànjú ká máa lò ó ṣe é ṣe ó jẹ́ pé àpọ̀jù ẹ̀sẹ̀ nígbà míì ọlọ́mọ fi àjẹ tó máa fi fi àjẹ gbogbo àjẹ náà gbogbo àwọn ọjọ́ tó kọjá lọ bá bá ti fi ọlọ́run bá bọ́ọ̀ bá kìlọ̀ fún wa látòrí ahọ́n ànábìlì wọn bí wọ́n bá wá gbọ́ ọlọ́run wá pa ọkọ̀ bá wọn jà ó ṣe é ṣe wẹ́ pé àpọ̀jù ẹsẹ̀ ìpa ilé mi náà ẹ̀rọ àpọ̀jù ká tó bá wọn ìyàgbọ́ ọ̀sọ́dọ̀ ọlọ́run ọba bí wà á kó wàhálà wà á kó kó ilé ìlànà ìjọba. bàbá tó ọ̀pọ̀ hàn kẹrí gbòòrò ti ẹ̀ta máa tún pọ̀ hàn tí ó já ní pé ẹni tí ń tọ́ ọ̀rọ̀ rẹ̀ lábẹ́ sàlàyé bá mọ èèyàn ẹni tí ń tọ́ ọ̀fẹ́ abẹ́ sàlàyé ọ̀rọ̀ rẹ̀ bá bẹ́ẹ̀ ní yé táà tó lọ́mọ bá àbá máa ti ń sọ bàbá náà tó ọ̀rọ̀ rẹ̀ báwọn èèyàn nǹkan míì láàmà wí nǹkan míì ó láàmà wí àbíkápọ̀ máa tọ́nà ọba ń sọ ọ̀rọ̀ ọlọ́run àbáàtí sí àlùkò hàndí nìkẹ̀ sí ó fẹ́ sàlàyé ọ̀rọ̀ ọlọ́run báwọn èèyàn ni orí àlùkò hàndí sàlámùbá Kùránì fẹ́ rí ni ọ̀rọ̀ ọlọ́run ni

báwọn èèyàn fún bí òkú òkú òdú wà sí fún wọn tó ń ti bẹ́ẹ̀ báwọn èèyàn fún gbọ́ sí tó wà sí ọ̀lápa lára àwọn èèyàn tí ló lè fà ó dùn pé àwọn tí wọ́n ń bá àwọn èèyàn sọ ọmọ wọn bá àwọn kẹ́kẹ́kẹ́ ara wọn kẹ́kẹ́kẹ́ ara wọn ìtọ́mọ̀ bá ń sọ fún kò dájọ́ wá pé ó ní bá a ti gbọ́dọ̀ tú alkùnhàn bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ tú alkùnhàn kẹrí ó láwọn nǹkan tí yóò pèsè kalẹ̀ ló jẹ́ sí ń ta ó gbọ́dọ̀ ní lọ́wọ́ nítorí gbọ́ bẹ́ẹ̀ tú alkùnhàn kẹrí tó bá ní díẹ̀ nínú àwọn nǹkan wọ̀nyí tí ò sábà kan à yóò mọ̀ sàlàyé sọ́nà ọmọ òṣùlá àwọn èèyàn nínú tí yẹn gbọdọ̀ ní nítorí bó fẹ́ tó àlùkò hàn tẹ̀lé ó gbọdọ̀ lé tú èdè lábáwá kó lè tú lábáwá nítorí pé lábáwá òun náà fi tó àlùkò hàn tẹ̀lé òun náà fi kọ́ àlùkò hàn tẹ̀lé lè mọ ta tẹ̀lé ẹ̀ka sọ pé mo gbọ́ kò tún ọ̀rọ̀ pé kò ní ìsìn ẹ̀gbọ́n wa ó ní ìsìn ẹ̀gbọ́n lárúbáwá àmọ́ lárúbáwá nìkan ò tó ọ̀pọ̀ ọlọ́run tí wọ́n tún ọ̀rọ̀ láti tẹ̀lé fáwọn èèyàn náà tẹ̀lé fáwọn èèyàn mo já ọ́n pé ọgbọ́n ọlọ́run alákàtà àwọn apá tí wọ́n sọ̀rọ̀ ọ̀nà táwọn èèyàn ń gbà fún gbogbo gbogbo àwọn náà ti tẹ̀lé ìlàyé ọ̀nà tí wọ́n ń gbà fún akọ̀lá ibà mìíràn akọ̀lá ibi tó kún yìí ṣàlọ́ àtẹ̀lé. Bàbá wa sàlàyé èwo ló yẹ ká mọ́ ọ̀nà orí ẹ̀ká tọ̀ nínú àwọn ọ̀nà wọ̀nyí. Tí ó fi lẹ́sẹ̀ ní kọ́mọ̀ bá ń sọ kankan wọn lọ sọ bá wọn yẹn. Ọ̀nà méjì òun náà ni àwọn afárá sàlàyé tó wà lápá ọ̀lẹ̀ nípa àwọn tí wọ́n ń sọ àtìláyé lórí gbogbo ayé látàdájọ́ ní ọ̀nà méjì wọn gbà púpọ̀ náà ìgbẹ̀rẹ̀. ọ̀nà àkọ́kọ́ táwọn ìgbà púpọ̀ púpọ̀ náà ìgbẹ̀rẹ̀ olùkẹ̀sírù Kùrán bẹ́ẹ̀ máa tó kẹ̀sírù Kùrán bẹ́ẹ̀ máa tó ká tú àkùrán yẹn tá a fẹ́ tú tí ń fi ọ̀rọ̀ ọlọ́run káàkiri pẹ̀lú kò pẹ̀lú ẹ̀rí olùkábìtì agbàdà tàbí ilé ẹ̀kùn rẹ̀ fún ẹni ṣọ́pọ̀ ọ̀nà àkọ́kọ́ tọ́nà ní kábìtì wà ní ẹ̀ká tún pẹ̀lú pẹ̀lú ẹ̀rí ọ̀rọ̀ tí mo sọ yìí nítorí ìsọ báyìí ọ̀rọ̀ tọ́nà ń sọ ọ̀nà lẹ́bí tẹ̀sí òkùnrin lẹ́gbẹ́ ìpàtó ìfọ́ ọ̀nà lẹ́rí lọ́dún tàbí olùsè ẹ̀ káàkùkù à ń kọ́ fẹ̀rí ọ̀nà lẹ́bí ìyẹn ẹ̀rọ ọ̀nà lẹ́bí àwọn afọ́ afọ́ afọ́ ọ̀nà ọ̀nà lẹ́bí ó ní à ń pè ní tẹ̀sí òkùnrin lẹ́ráì ìdí làákà ìyá ìdí làákà yìí àti ìdí lọ́dọ́wọ́ tí wọ́n gbọ́ gbogbo ọ̀dọ̀ hàn kiri. ó ní ìtumọ̀ orí ẹlẹ́ẹ̀kejì lábẹ́ ní tẹ̀síìn kùrọ̀hán ìwé ìmọ̀tò káfọ́ ọ̀dọ̀ hàn ti rà ẹ̀dì pẹ̀lú pẹ̀lú làákà yìí wa. abala àti làákà yìí tó ọ̀dọ̀ hàn ìtumọ̀ rẹ̀ pé ó ṣeé ṣe kéèyàn tu pẹ̀lú tó náà gbọ́lé nínú ìlú àbọ́nà pé àwọn akọ́kọ́ náà ìjú àgbà wà ní pẹ̀lú àkàrí ara rẹ̀ àwọn méjì ló lé àwọn onímọ̀ ní ìtàn bẹ́ẹ̀ mọ̀sùlùm ọ̀nà tí ọ̀tẹ́ agbáà ní ìtàn òun wà òkè mọ̀sùlùm àwọn ni pé ara àwọn tó sọ mọ́ àwọn àfáà pé ìgbàláyé ṣe wà nígbà míì káàkiri káàkiri ọ̀hán láì ṣe pé a fi pẹ̀lú ọ̀nà alákọ̀ọ́kọ́ ẹ̀ tí ó ti dà. Bọ̀dé àlàyé náà ti wọ́n wà lórí ẹ̀ṣẹ̀ àlàyé pẹ̀lú. Àwọn onílà fẹ́ sàlàyé. Àmọ́ ká gbà pé gbogbo àwọn tí wọ́n ń ṣe tẹ̀sílù láyé ọ̀nà tán tó dínà nìyẹn. Ọ̀nà tó dá àtọ̀nà tí ọ̀dá náà ẹ̀yà aláàrẹ̀ alábẹ̀kọ́ta ló dá tẹ́kẹ́ òun náà wọ́n retí táwọn bọ́ pẹ̀lú ọ̀gá ọlọ́run tó yẹ sí táwọn ọmọdé ìgbà ìfọ́ra wa ó ní yọ́ọ̀dù tó há ń tẹ̀rí délé àpò káàkiri tẹ́sí ìkùrọ̀hán káàkiri àpò há ń tẹ̀rí pẹ̀lú ẹ̀rí òun ànàkọ́kọ́ sáré tó bẹ́ẹ̀ ọ̀nà mẹ́ta òun ni ẹni gbàdúrà tó há pẹ̀lú ẹ̀rí tí ó jẹ́ pé tọ́lọ̀ ń sọ̀rọ̀ lẹ́nu wọn ọ̀kan sáàbí. Alákọ̀ọ́kọ́ tẹ̀sí òní ààyà bí ààyà tẹ̀sí òní ààyà bí ààyà. Ká fi ààyà ìkò náà ká fi tú ààyà ní ọmọ lọ, ìkùránà ẹ wá àwọn òkèrè ọ̀nà olùgbẹ́gbà tún sẹ́yìn ọba káàkiri tàbánílá tún pẹ̀lú ìdí lábátà bọ́ ìgbóhùn àti pẹ̀lú ọ̀dá ọ̀dá ẹwú ayé àti sàlàyé rẹ̀ nìkan ẹwà wúlọ kàrà àwọn àwọn ayé àti àwọn àti ayé àti ọ̀nà àkọ́kọ́ nù ọ̀nà àkẹ́kì ẹ̀fún ààrẹ بقول النبي صلى الله عليه وسلم أو بالحديث ọ̀nà ìgbẹ́jì láti tó ọ̀tọ̀hán lọ́nà tó sàtílẹ̀ òun ni láti tó ọ̀tọ̀hán lè tẹ̀rí pẹ̀lú ọ̀rọ̀ àgbẹ́wà Muhammad sallallahu alaihi wa sallam sáàtò ní àdé ìyẹn tó kàkà gbogbo àwọn ọmọ yìí àwọn olùkọ̀ hàn àti ẹ̀wà tó lọ́wọ́ bá ti sàlàyé ọ̀rọ̀ àbí látara tó bẹ̀rẹ̀ sí ọ̀dà sáàmẹ́lì orí àbẹ́rẹ́ sọ̀rọ̀ bá wà lọ́wọ́ sẹ́mìnà òun ni wọ́n ti àtìwọ́ àbẹ̀rẹ̀ fóun kù ilé ìtọ́jẹ́lẹ́ẹ̀kì ọ̀lẹ́lẹ́kẹta tẹ̀síl àwọn tẹ̀síl àyà bí àkùwà ìgbàtàwó náà àti ìgbàtàwó náà tó máa ń tẹ̀lé ọyá àti àbí òye tó àkóòdó àti ìgbàtàwó náà ọmọ ìwọ̀n kan náà ọyá àti àbí òye tó àwọn òwe sára ọdún ọdún náà pàápàá àti ẹ̀sìn àpapà sọ́kùn bá wà lọ́dọ̀ kó ló kéde àti ẹ̀ kó ló kéde àti ẹ̀ àwọn ọmọ náà wọ́n bí ayé àwọn sàábí àjẹ́lú Muhammad sallallahu alaihi wasallam wọ́n fẹ́ tú ọ̀yà Kùrán wọ́n fẹ́ tú pẹ̀lú àgbọ́yé àwọn sàábí àjẹ́ Muhammad wọ́n lẹ̀ ti fún ọ̀rẹ́ gbọ́yé wọ́n ti tú tutù wọ́n ti dì lórí ọ̀rọ̀ padà dé ní ẹ̀yẹ́ sí alákẹ́kẹ́ gbogbo àwọn tá à ń tẹ̀sí máa ń rìn ẹ̀ ó pàtàkì púpọ̀ káwọ̀ ọ̀rẹ́dẹ̀ láyé ní gbogbo àbábẹ́ tó wà lọ́sọ̀ àìsẹ̀rí òun ní ìyá ní àgbọ́yé tó kún lórí ẹ̀ ní ó fi jẹ́ pé tọ́mọ̀ bá ń sọ gẹ́gẹ́ òun á gbé òun á sọ bá wọn lọ àmọ́ tó ní kálukú ti tẹ̀sí ti ẹni ooru kálukú mú àpẹẹrẹ alákọ̀ọ́ wa ìta Al-Qur'an káfíńtì àyà òun ló dá gbàgbọ́ ilé àyà. Àyà kẹ́kẹ́ náà Al-Qur'an kẹ́rì ń sọ gbogbo kan. Olúwa ní Háàmì. Inna anzalnahu fi lailatin mubarakah. Ọlọ́run ọba ó ní òun sọ alkohan òun sọ kalẹ̀ ìlé ìdájẹ́ mọ́bà àwàkà ní òru alá òyà òru àbí orúkọ fún mọ́ àlùbáríkà òun lòun sọ alkohan kalẹ̀ sísọ̀kalẹ̀ tọ́nà bá ń sọ ń gbà yìí ọ̀nà méjì lọ́mọ́ ń gbà sọ alkohan kalẹ̀ ọ̀nà àkọ́kọ́ onye ni sísọ àtùwárí kalẹ̀ sísà náà ìdúnìyà sísọ máa yé ìgbẹ̀lẹ̀ ìdílé tí wọ́n bá mẹ́ Muhammad lọ́kọ̀ kan ọ̀nà àkọ́kọ́ ní gbogbo wa mẹ́rin gbogbo ẹgbọ́rọ̀ bíbí ní orí Johan oṣù alẹ́sà náà ìdúnìyà mú títí tí wọ́n mú wá wa sallallahu wa sallam lọ́wọ́ إن أنزلناه في ليلة مباركة aṣọ àrùkwáni kalẹ̀ fún wa Muhammad ní oòrùn orú ápí ìyẹn tí ọmọ ọ̀pọ̀ká tí bẹ̀ yẹn bí sàmẹ́ ìlú ni àgbàtà pàìsúnmà ayé ọlọ́run wá ní nínú òru dáa sọ alùpùránì kalẹ̀ ní yúkúra fúnfún hamul hakim nínú òru gangan òun náà máa ń ṣe àkúnyẹ́lẹ̀ alámọ̀rí àmọ̀lẹ́ ènìyàn sábàtì ní kádàrá ọlọ́run ní òkúta àtọ́kọ̀ á nìkalẹ̀ nínú òru náà máa ń fún kádàrá ọmọ ẹgbẹ́ ènìyàn máa ń fún yẹ̀wò lẹ́yìnlẹ́kù màrágà lọ́nà ń fi oṣù òṣèré nǹkan ó kàn ní ilé mú bá ọkà aṣọ àgbáyé àgbáyé yóò bá lágbàáyà ọmọ ọmọ òṣèré òṣèré òṣèré òru àgbáyà àwọn àmà tó ń lọ náà wọ́n wá yára lórí nílé láyé ìjọba wa. Olúwo lọ́wọ́ bá tó máa ní àyè. Àwọn kan ní léyà tó ti fi ṣàbá. Òun já ibi ní oṣù ṣàbá. Ìdájọ́ ṣàbá òru rẹ̀ lọ́wọ́ bá lọ́wọ́ rẹ̀. Àwọn ọmọdé àà nínú ọmọdé àwọn lọ́wọ́ àti bá a bá fẹ́ kí yáyà ìwà yé láti mọ̀ pé nínú ìtumọ̀ lẹ́lẹ́ẹ̀dì ìlú lọ́la làáfíà àti táwa dára lọ pé sọ́lọ̀ fún rẹ̀ bọ́ọ̀lù ọ̀bá tuntun tàbí àwọn òwe ọlọ́ọ̀bá tuntun ara rẹ̀ tó gbogbo ayà fún wa nítorí orí pàtàkì púpọ̀ tẹ̀lé àwọn mùsùlùmí ní orí ọlọ́ọ̀bẹ́ láti ojú òun ní máa ń fún àlámà ní wa ní máa ń fún ìbàdà àti bá ṣe kó lóòrùn lábẹ́ wọ́n bá ṣe ìbàdà dáadáa lọ ní ìṣó òun tó wọ́n lọ́wọ́ ọ̀jẹ́ àwọn mẹ́ta ní àmà lẹ́yìn tó bá gba ìjàmbá nígbà tí òru ní ìjà láwọn ìpínlẹ̀ náà yọ̀ọ̀bọ̀ láwọn àkábára tí ilé lẹ́wàá pẹ̀lú ọ̀pọ̀ sí òun yìí òun ti pẹ́ ó láti wá mọ́ tó fi ẹsẹ̀ òun tó mọ̀ bá orí gẹ́gẹ́ èmi àti òun mú múlò ti tó ayé àti náà fún ẹ̀gbọ́n náà ó ní àwọn náà bá la sọ ọ̀tá ẹ̀kọ́ ní ilé náà ó lé ní àǹtà náà ó ní ilé náà ní ìfún bá ọ̀tá. Àwọn aláṣọ àwọn àṣà rẹ̀ ní òru lápárí ó wá sọ lórí ní àǹtà náà ó ní ilé náà fún ọ̀tá. Ó lóun sọ̀kalẹ̀ ní òru láti sọ mi. Ẹ̀kan náà sọ̀kalẹ̀. Àjẹ́ bí ó ooru ìlàjì káàkiri. Ara ó pé oṣù owó wà, oṣù owó wà sọ pàrí kalẹ̀, tó wọ́n wá tẹ̀sí pé mú wa, oṣù sọ pàrí kalẹ̀, ọmọ ní ṣáàrùn ọmọ alẹ́dẹ̀ẹ́ ìgbàgbé yìí láti sọ̀rọ̀ máa. Ọlọ́wọ́ sọ pé ẹ̀rí ìmọ̀ ẹ̀rí ìtura á jọ, mo sọ àrùn pàrí kalẹ̀ ní nínú oṣù ọmọ. Ajẹ́ pé ìtọ́nà bá ń sọ ní àìyí òun tí tọ́ka sí inú oṣù tó wà inú Ramadan lọ́wà kí ló lórí wa sí ẹ̀mọ́ tẹ̀síìnù ní ààyà ní ààyà àti ààyà Kùránì ìfúra wọn ni bàbá tó mẹ́rin ní wa. Sùgbọ́n ìgbà tí wọ́n rẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ àti ìlú sábà kan ti ká ìgbà tí wọ́n ti lórí jẹ́ tọ́nà sọ fáwọn èèyàn tọ́nà sọ fẹ́ أدري علمي وفي أولاد إن شاء الله الكريم أن سؤال مخاطبنا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأستغفرك السلام عليكم ورحمة الله وبركاته